الحمد لله رب العالمين الغفور القرآن والصلاة والسلام على أشرف المرسلين وإمام الأنبياء محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته أنا ko ko lo atoro jati ge fuale do muhammad ki máa bá tọ́ba àwọn ará ilé anẹ́bí so sọ ábà rẹ̀ gbogbo alẹ́ náà papọ̀. ní èmi ìdílé a máa tẹ̀síwájú lórí àlàyé tá à بشرح تيسير العلام ليلي أبو سي كتابه بيتي شي كتاب الفروع كيف تذكر كتاب الطهارة آية كتاب الطهارة oríṣiríṣi àwọn àbọ̀wá tòló kó sílẹ̀ fásità àtàwẹ́rù tàyàtò àtàbáwò وخير الفطرة أكباب الحيض باب السواك الزبيل كاتبة كتاب الصلاة كتاب الصلاة هنا تلي أبواب الزيوكو Bàbá pé ní ìsòsí àwọn àpá oníkéjì wa lábàá ní ìjọba. كتاب الصلاة في أمريكا بإذن الله تعالى أنا أسمع في إنجا صلاة نانيرو ètò pàtàkì nínú ẹ̀sìn wa ni torí pé òun náà lórí mọ ẹlẹ́ẹ̀kejì nínú ìsìlámù yìí òun náà ti àhámùl àrùká. بعد الشهادتين olórí tó gbọ́ngbọ́jù lẹ́yìn bàbá bá ti mú ìjẹ́rìí pọ́nà nìkan láàmà ìjẹ́rìí pé òṣìṣẹ́ nìkan láàmà tẹ̀lé òfin tó ti tóbi lẹ́ẹ̀sìn àìmọ́ tó tó yẹ mọ́. òbíjọ́ pé ní àwa mùsùlùmí agbọ́dọ̀ mọ pàápàá rẹ̀ àdúgbò mọ bàbá ara rẹ̀ torí pé òun lọ́dọ̀ la wa òun láti máa ń dá mùsùlùmí gidi mọ̀ ẹni tí èyí ló ń ṣe yẹn rí. عمر بن الخطاب رضي الله عنه قيل أفضل في الإسلام لمن ترك الصلاة òsì ìkàtí ẹni jẹ́ ló sàmù ní mọ́ nígbà tó bá ti ṣòro lẹ̀ òsì ìkàtí ẹni mọ́ ẹni lóṣè tí máa mú ní bèrè náà nìyẹn bákan náà ló wà ló àdéhùn sí àbúrò rẹ̀ agbára Muhammad sallallahu alaihi wa sallam oní awwal ma ha sàrò nínú ìdá àbúrò yawm al-qiyamati as-salah nǹkan àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ tó sùrọ̀ yẹn òun náà ní irun ìrọ̀tẹ́lẹ́ ìgbà bá ti sẹ́ mùsùlùmí ní sí ẹ̀sẹ̀lẹ́ bọ́ tó dúró lórí ṣàhàdà sẹ́yìn nǹkan tí wọ́n tún wọ́n nínú iṣẹ́ rẹ̀ ní irun ó ní orígun àkọ́kọ́ tí wọ́n wò anábìá mọ̀ọ́mọ́tò ọ̀sánlá ó ní tó bá ti dáadáa fàyínà tá mọ̀ ha. tó bá kírun dáadáa tó fún níwọ̀ rẹ̀ tó pé fakọ́dé ha wà ánjàha irú ẹni tó kírun ó ti jèrè ó ti yege wájú ọlọ́run nítorí kọ́kọ́ wò ló ṣe wa nù. látara ìpàtàkì àlùkò ọlọ́run bá subhanahu wa ta'ala nígbà tí ó gbẹrun fún anábà Muhammad sallallahu alaihi wasallam ó yẹ kí ó wá sí sọmọ sọmọ là anábà sallam ló ti gba irun. wọ́n lé lẹ́yìn túmọ̀ sí pàtàkì sí irun pàtàkì lẹ́gbẹ̀ngbà tọ́nà bá subhanahu wa ta'ala tí ó ṣe lófin fánẹ́bì àti sánmà ni ọlọ́mọba sọ́hánà wa tààlà ló ti gbé ìrun fún. náà ọlọ́mọba sọ́hánà wa tààlà ó ṣe ìrun lófin fún àwa àlùmọ̀ yìí síbi kí alẹ́ bá mọ̀sán tó láńkó àgbárí sánmà. ìrun di òfin tó jọ́ náà yàn lórí àwa mùsùlùmí ní ìgbà tí anábì àbùsọ̀sọ́lá ti ó di ọmọ àádọ́ta ọdún lẹ́yìn ọdún mẹ́wàá nígbà tí ọlọ́ba sọ́nà ọ̀tàádá ti ogun ìdílé. èrò tí àwa ń sọ yìí ó ní àwọn àlàyé tó yẹ kí gbogbo wa náà mọ̀. bó ṣe pàtàkì tó bẹ́ẹ̀ náà làwọn náà gbọ́dọ̀ pàtàkì ìkẹ́kọ̀ọ́ rẹ̀ ẹ̀kẹ́yàn fi àsìkò lẹ̀ fún kó bá yé lẹ̀ fún láti mọ̀. asọ́lá irun èdè lárúbáwá ni gbólóhùn yóò ti ní ìtumọ̀ tí wọ́n lò fún nínú èdè ṣé atọ́ ní ìtumọ̀ rẹ̀ nínú ẹ̀sìn <clears throat> ìtumọ̀ rẹ̀ nínú èdè gẹ́mọ̀ lárúbá ṣe máa ń lò ó ní àsọ̀lá àdùá irun ọ̀nà ní àdùá ìmọ̀ àdùá ìyẹn ni nínú èdè àsọ̀lá àdùá ẹ wà rí nínú ẹ̀sìn ìbá ń pè ní irun òní àkọ́wá lónìí àwọn ọ̀rọ̀ kan tá a sọ tá a sọ jáde lẹ́nu wà á fọ áàdùn àtàwọn akẹ́kẹ̀ẹ́ tá a ṣe mọ̀tàtà àtún àbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí àbí iṣẹ́ yìí. بالتكبير pẹ̀lú pé a kàbára abẹ́rẹ́ iṣẹ́ yìí àti ọ̀rọ̀ yìí pẹ̀lú Allahu akbar wa mukhtamatun bitaslim a ti parí rẹ̀ pẹ̀lú sálámà Allahu akbar ìyẹn ni ń tá a ti bẹ̀rẹ̀ parí rẹ̀. Then at the slave, Assalamu alaikum wa rahmatullah. Assalamu alaikum wa rahmatullah. Ìyẹn láti parí gbogbo ọ̀rọ̀ tá a sọ. Àgbàtà ti kábàrà, akafatia, arò, àtọ̀nkánbẹ̀, àforíkalẹ̀, àtọ̀nkán, àtẹ̀tàṣáwò. Bákan náà, àwọn ẹṣẹ́ tá a ṣe, aròkú, àforíkalẹ̀, àjòkó adìde gbogbo èyí lápapọ̀ náà là ń pè ní àsọlá irun. wàsọ̀làwà tó lè ka irun wákàtí wọn ara yìí gẹ̀rọ àdìsọ̀tẹ́lẹ̀ ó jẹ́ ahdu arkanil islam al ó jẹ́ kan nínú àwọn orígun ìsìláàmù rárá àrùn onídìí ló tóbi jù náà wọn orígun ìbáàdà ṣàhádà fẹ́yìn lẹ́yìn bàtà bá ti dé sí ìjẹ́rìí fọ́lọ́ kó láàmú ẹ̀sìn láti jẹ́rìí fánàbà mùsùlùmí ọ̀sán láàmú ẹ̀sìn lé. pàtùbùtù ha ìrìnlẹ̀ ẹ̀rú ẹ̀rí bá fi bá tiẹ̀ wọn àlùkìtà àbọ̀ wà ní alukur'an àìmọye ẹ̀rí jantirẹrẹ ẹ̀yin tó yẹ tó máa ń ké níbo lẹ́rí ẹ wà ní ọ̀rọ̀ ọ̀rọ̀ wà orí kó pọ̀ jantirẹrẹ nínú alukur'an bákan náà wà sunna nínú sunna nípa mùsùlùmí sunna àwọn ahadith tó pọ̀ ní ẹnu kò lórí pé irun tó wà nù ẹ̀sìn ni fàmọ́njà hádà á pàkọ̀dé káfà gbogbo ẹnikẹ́ni tó bá ní kò sí ní ti ń jẹ́ nínú ẹ̀sìn ó ti lè ṣèṣe ẹnu kò ibi tí apẹ ẹnu kan wà ó lè tí ẹni tó gbà pé ṣùgbọ́n kò wà pọ́ṣúà lórí kíkì rẹ̀ ní máa ń sì mẹ́lẹ́ sí ni yẹn lẹ́nu lórí ṣùgbọ́n pé téèyàn rí kò sí irun Islam ẹnu kò lọ́dọ̀ àwọn àfẹ́sì pé kékeré ìyẹn ló máa jọ bíi ìṣẹ̀ṣẹ̀ ẹlòmíì tí ó ní gẹ́gẹ́ kọ́lọ́ náà nílò ti mọ́ pé irun oṣù pàtàkì tó ẹ lọ wà lọ́kàn rẹ̀ bẹ́ẹ̀ tó ta kó wẹ́pọ̀ tí ti ń jẹ́ irun lọ́kàn mọ́ ni ọ̀rọ̀ rẹ̀ léwu lórí tí ń ṣe ohun tó ṣe tọ́ni ní ìpè rí ni. wà á fi wọ́n ṣòro ìyá tó ha. وفي مشروعيتها من الفوائد ما يفوت kò níye kò lóǹkà àǹfààní rò lóǹkà nínú ìlú wíjú àpèjì ní ìyà gbogbo ojú bàbá mi wò láàrin fún láǹfààní gẹ bàbá mo jẹ́ ẹ̀sìn wo àìpé àǹfààní rò lóǹkà àwùjọ ẹ̀sìn wo torí pé ìtì máa ń múni fún ọlọ́ọ̀nù ìtì máa jẹ́ kéèyàn sọ ní ilé ni ìtí máa ń jẹ́ kéèyàn rí tuntun ojú ni kẹwàá níbi lọ pé wàjú ìlàtì wàjú ìlàtì fún rọtò ayé ní ìfìsọlá ìtutù ojú mi ó wà ń bí kí n máa kírun. sábàbùjẹ́ sì wọ àǹfààní rẹ̀ òní yìí. pọ́dù níyàwó ìyá nígbàdà kábùjọ ayé náà wò àǹfààní wà ń bí kákírun. pàpẹ́ ìyá kábàǹfààní ìlera náà wò. tó tẹ́ kírun àwọn nǹkan ìlera tó máa ṣẹlẹ̀ ẹgbẹ́ àgbàpá àgbẹ̀tẹ̀ àjòkó àti ara wa àkúndídé ẹ̀kọ́ àwọn tọ́lá àwọn ẹ̀dẹ̀rẹ̀ sáìtì náà ìní òsè tó báyìí bóyá ẹ̀kẹ́ ló fi ní bóyá ẹ̀kẹ́ lọ́yẹ́ àárín ọ̀sẹ̀ bóyá ẹ̀kẹ́ ní bóyá méjì lóṣù bóyá tó ń kírun yóò ṣe ìgbà lóòjọ́ kan. wàlùsùmọ̀ ìyà àǹfààní àwùjọ gan ó wá o ara àǹfààní àwùjọ àpàdé mọ́ṣáláṣí àárira wa àtàǹfààní fúnra wa àmọ̀ra wa dáadáa àbẹ̀ ìlú jẹ́ pé tó jẹ́ kẹ́ mọ́ra na nǹkan iṣẹ́ kan náà gbéṣẹ́ fúnra wọn. pàṣíyà síyà àǹfààní góòlù àti sòlú gan àrègbè kákẹ́rù. wàjibọ̀ níyà àtúnkẹ́kọ̀ọ́ ànìbọ̀n kálétò tó pé ìlétò tó wà ń fi ìró afẹnusọbẹ olórí kan la máa tẹ̀lé atukọ lórí òkúta bá ya pẹ́ ní oge ẹ̀ tó la tẹ̀ sọ́rí sọ ẹsẹ̀ báyìí aláwọ̀ àánú ṣe tẹ̀lé àjọmọ̀ ẹsẹ̀ kankan náà lásìkò kan náà ilé nínú àǹfààní tó wà bí kí àwọn akẹ́wọ̀n ni. wàlàmùsọ́nà bá káàtì yàtúndùhà àdán làtọ́lá alẹ́ ìrìkàlá láǹfààní pọ̀ níbi wípé tábánígẹ̀yẹ̀ kan ó máa kọ́ ń pa àbíkẹ́ yẹn máa sọ àǹfààní tó wà ń bí irun ọ̀rọ̀ ń pọ̀ kò sì ní ilé tọ́tọ́ àǹfààní irun ó kọjá kẹ́nìkan ló ní tọ́tọ́ lọ àǹfààní tó kọjá ń tu rẹ́rẹ́. Allah subhanahu wa ta'ala ahkamul hakimin ọlọ́run ọba àlejò ọlá ọba tó mẹjọ dá. hínà pàrọ̀ ọ̀dọ̀ ha ìwà tó gbèrò kalẹ̀ pé ẹ̀rọ lọ́tí o. afọn ẹnà hínà pàrọ̀ ha màbí tó gbé kalẹ̀ ọgbà ọ̀jọ̀gbọ́n ó gbé kalẹ̀ ó jẹ́ nǹkan àǹfààní fún wa. wọ́n sábà ń kírun yìí. a ń gbé ayé wa àtọ̀run à ń gbé dúró. wàlá àkùrù èrò tá ń sọ̀rọ̀ bá wù yóò láwọn àwọn ọ̀rẹ́ yẹn bá gbọ́dọ̀ mójútó. wàṣọrù wọ́n láwọn ọmọdéẹ̀mú lára ọmọdéẹ̀mú rẹ̀ tá a ti sàlàyé fọ́wájú ọ̀yẹ́ ká gbẹ́gbẹ́ kó lára ọ̀nà àtàwọn ṣòro tòmí náà tuntun ni wọ́n mú ká mi láti lọ́rẹ́ bákẹ́lẹ́ tó láwọn nǹkan tó yẹ pé yóò tún máa pé ìrùn àtà máa ń ṣe ó lè mọ́dé kó orúkúrò ó lè mọ́dé kó ṣáàtì ó lè mọ́dé kó wáyé ṣùgbọ́n àwọn nǹkan yóò jẹ́ kí wọ́n pè ní. káma anna láha láàbẹ̀ wọ́n kí tọ́ ọ̀sẹ̀ yìí. bẹ́ẹ̀ náà nìró ní òǹfìlà àwọn nǹkan tí ma ń bà jẹ́ agbẹ́mìí ti mọ̀ ètò tọ́ ṣe ṣe ń bẹ̀ ló yẹ kó tí ò ń tọ́ tó lè bà àrùn rẹ̀ jẹ́ wọ́n mú ní akínsọ́ọ̀t ẹ̀kọ́ mọ àwọn nǹkan tó jọba yìí gbogbo ẹ̀ ló ṣe pàtàkì ọmọ mùsùlùmí tó bá fẹ́ kéwò kó kẹ́kọ̀ọ́ ń a ní àti ṣàlàyé ìkan nínú àwọn orígun àbí ìkan nínú àwọn kọ̀ǹdíṣẹ̀ ni kúrò kúrò àwọn mìíràn àwọn ìṣòro tẹ̀ láàfin wọn mẹ́nuba ká tó níbi àlàyé bóòlù láti máa ń tẹ̀wọ̀n fẹ́ràn pàpà. Thank you.